previously on ìrírí làgbà. láyé yín mo sọ láyé yín tó bá fi kú ṣé ìrìntàn ò rí fi lọ lóyún ó lè. tàǹtà mi tàǹtà mi ṣerú ẹ mọ láyé tó bá fi kú àwọn ọ̀rẹ́ mi tẹ̀lé o ìgbèrè sẹ́fọ̀ tó rè sẹ́fọ̀ tó rè bá yẹ. ojú ni sí ẹ. lára àwọn ọ̀rẹ́ kú ni bọ́ọ̀ ni jẹ ìgbà tó máa wọlé ẹrú ẹtọ yìí ẹrú ẹtọ yìí. ọ̀rọ̀ ọ̀lẹ́ yẹn ló jẹ ẹ̀ẹ́dọ̀ ni mo. bàbá mi fún yín àwọn ojú mi dáadáa o ó ti yẹn sì. èmi kọ́ ni bàbá ẹ̀ jọ́ tó tọ́lọ́ ó ti yẹ. adé ti ṣe ti pẹ́ adé ti ṣe ti pẹ́ ẹ̀jọ̀ Please, please, thank you. Please. Torí ọlọ́run fún ọba lẹ́yìn. Diola, ṣé orí nǹkan tó ń bẹ́ mi fún yìí? Nǹkan tó difficult gan ni. Let me tell you, mi ò tí ì rí ọmọ yìí, mo ti fi ń lálàá. Ayùn ẹ̀ ti yùn mí. Ẹ̀jẹ̀ ń ràn lára èmi náà ọmọ tí mi ò rí in the last ten years kì í ṣe nǹkan tó rọrùn. Ah. ìjọ tí ìjọ tí ọlọ́sìn fọlọ́ bá fẹ́ yé jọ. I beg you please ẹ̀rọ pé ẹ̀rọ tọ́lá mi ẹ̀rọ tọ́lá ọlọ́ ẹ̀rọ tọ́lá ọmọ mi ẹ̀rọ tọ́lá ọkọ mi please ẹ̀bùn mi láṣìírí please. yes. Um mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín wípé mo pè yín ẹ̀jẹ̀ mi àwọn ah, ní òpinnu ló ń ṣọlá ọlọ́run àpọ̀ iná lè um, ṣe rí nǹkan mo fẹ́ sọ yìí mi ò bínú rárá o yorùbá fọ̀ wọ́n ní tí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lòdodo máa bá òdodo irọ́ tí ẹ̀ ń pa fún mi láti ìgbà yìí wá òun ló dé yìí òun ló dé yìí um, mo ti find out through DNA wípé ẹnìtàn kì í ṣe ọmọ mi Akeem nítorí di lọ gbé ọmọ fọlọmọ hmm? jẹ́ kí ẹni tó ṣẹ́gun sí kò jẹ́ hmm? ìwọ̀nba ń tẹ́ rí náà ó ti tọ́ débi. kò sí problem bàbá ṣe kọ nǹkan nílé ayé bẹ́ẹ̀ ló ṣe máa rí akọ̀wé pa máa pàdé àmọ́ tí a fẹ́ pínyà yìí kì í ṣe nǹkan tó dáa bẹ́ẹ̀ ó yẹ ọlọ́run ó ṣe mí láàánú láti sọ fẹ́ pé mi ò ní lè continue relationship yìí mọ́ nítorí pé èmi fún ara mi mo gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀mí ara mi ó léwu fún mi torí ìdí èyí mo sọrí gan a nílé kọ́ńtínú mọ́ Déọlá ọlọ́run àwọ̀ ọmọ ẹ̀ fún ẹ lọ máa tọ́jú ọmọ ẹ lọ máa ṣètọ́jú ọmọ ẹ kò sí wàhálà hmm? Akeem lẹ́yìn èmi tó bá need anything jẹ́ kí n mọ̀ kàn sí mi anytime ṣùgbọ́n it's no problem mo dúpẹ́ púpọ̀ ẹ ṣeun gan ni hmm? ẹ lè máa lọ. Thank you. Oh. pẹ̀lú chief You tẹ́ lie báyìí she ìṣàláìbẹ̀ ṣe ìṣe báyìí ṣé fẹ́ káṣírí tú ni no understand you have to consider my home as well Oh, chief why are you doing this why. ẹ wo mo ti gbọ́ ẹ wo máa pè é létà. lọ́pọ̀kọ́ mi ti dé ọ̀pọ̀ ah, mi ti dé. o lè bílífù nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu. kí ló ṣẹlẹ̀. wọ́n pè mí ní sukùl àwọn ìyá mi. wọ́n sọ fún mi wípé èèyàn kan ti wá sọ school ẹ̀ pé ẹni yẹn tó sọ up front mọ̀ pé ó sọ fún mi báwo ìgbà tí mo máa padà find out ló bá di chief. chief fún Ah, chief kan Ah, wọ́n máa ṣe o that's good. wọ́n ṣe àdúpẹ́ onítọ́ǹbẹ̀. Adiola. Yes, darling. Kí ló ṣe mo notice pé you've not been yourself my time. Are you okay? I'm fine. I'm fine. Eh, títorí pé mi mi ò bẹ́ẹ̀ tàbí kí n kéèsì ẹ̀ ń gbà tó dé. I'm fine. Ẹ̀yà lẹ́nu hmm? hmm. pé kí n sà. Mo àgbọ̀ bàtò láìkì ni. Anyway, kí ló fẹ́ jẹ báyìí? Hmm? Wọ́n sọ fún mi pé o ti dáná. Àwọn ọmọ kan máa ń lọ́bẹ̀ oríṣiríṣi ni kí ló fẹ́ tó fi ID card ẹ̀kan àpọ̀n everything wà kíkan dé kitchen kí omi bóyá máa là bí sẹ́mu bó jẹ́ jẹ́ báwọn ni àbí kì í sáyé sí boil rice. Ah, tó bá yẹ pé kí n boil rice náà ni màá boil rice. so oh Oh. Oh. Leave me alone. Leave me alone. Daddy. Dede Joy, they bá mọ́mú sọ̀rọ̀ náà. Kíkẹ́. Sọ. Nǹkan tí mo ṣe pẹ̀lú mọ́mí kò sí nǹkan tó burú níbẹ̀. Ṣórí gbogbo tó bá ti ṣẹlẹ̀ láyé yìí, ọgbọ́n ló máa fi ń kọyàn. Nǹkan tí mo ṣe, ó ṣẹlẹ̀ séèyàn kan ni. Ó dẹ̀ pé kémi náà kí n wẹ̀ kí n yán kọ̀ọ̀kan, kí n ṣe check and balance. Bọ́dá tó ti serious jù. Ah, it's not too serious. Wọ́n lóró bẹ́ẹ̀. Ṣórí obìnrin ni ẹ̀yin náà ó máa tó táyà kan sì tẹ̀ máa lọ ilé ọkọ. That is why tí ìrìn ìṣe gbọ́dọ̀ mọ́ ẹ gbọ́dọ̀ ọ̀rìn nǹkan tẹ́kùn máa look suspicious ọkọ mi máa rò pé ah ṣé mo trust hmm, no ẹ gbọ́dọ̀ fàyè yẹlẹ̀ rárá o lóòótọ́ ìyá yín kì í ṣe pé ìyá yín rìn nìkan kan àmọ́ ó ti ṣẹlẹ̀ séèyàn. Ah, no na ah. ó ti serious jù ẹ ṣàrí bí mọ́mí ṣe ń pack gbogbo ẹrù tó ń kúrò ní ilé níbo ló fẹ́ fi mi àtàbúrò mi sí. mọ́mí mọ́mí please now mọ́mí ẹ jọ̀ọ́ now daddy talk to her. hello. please go and beg your daddy ẹ lọ oh, bẹ daddy daddy nìkan lọ bẹ yín kọ́. daddy ẹ bá mọ́ mi sọ̀rọ̀. ìyá kíkẹ́ ṣé o ti ń opportunity láti kọ́ mi lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́ ni lórí kí ni mo ṣe ṣé kò lè wẹ̀ kò lè yọ kọ̀ọ̀kan bí mo kò sọ mo kò ṣe check and balance ah check and balance lásán. ẹ gbà mí o tún ṣì ń sọ lẹ́nu nǹkan tó ṣe tó bí mi inú o tún repeat ẹ̀ ok now ó sọ fún mi pé o regret àbí. kí ni mo ṣe mí ṣe nǹkan kan mi ò regret any action. o oh, regret ẹ no problem. Ah. Adéọlá. ẹ̀gbọ́n mi mo ti pé nọ́mbà yín nọ́mbà yín ò lọ. lójijì ló wọlé ò sọ pé ó ń bọ̀. Ah, mo ti pè é nọ́mbà yín ò lọ ni. àbọ̀ gbà ẹ́ láago ni. Ah, nọ́mbà yín ò lọ mo ti pè yín ìyá kíkẹ́ ta ló travel ẹ̀gbọ́n mi. ẹ wò ó yọ ọkọ mi ẹ máa wo ti ń. ẹ̀gbọ́n mi ṣé ìyẹn travel ni. Um, akọ̀ntúndé ṣe ni. mọ́mì kíkẹ́. akọ̀ntúndé ṣe. kíkẹ́. máa ti mọ́mì mi mọ́mì ló ń kọ́ ẹ̀rù. mọ́mì kíkẹ́ ibo lẹ ń lọ kí ló ṣẹlẹ̀ títí. Hmm. Hmm ń hmm, Kini. ń hmm, kíni o máa ní kí n má sọ̀rọ̀ má sọ tẹnu mi o lè ní kí n má sọ̀rọ̀ o. ẹ̀gbọ́n kíni ẹ̀gbọ́n mi kí ló ṣe ẹni kan máa ìyá kíkẹ́ ẹ jọ ẹ má dà lórí irú mi báyìí títí wọ́n sọ ìmọ̀ jẹ́ busari. ẹ jókòó yín ẹ ní láti busari busari wò lẹ́ busari ẹ jókòó ẹ jókòó sójú yín náà mo ṣe máa sọ̀rọ̀. ó ti ẹ̀ wá dáa mo fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ mo ní stress ní nǹkan tó ṣẹlẹ̀ ah, ah, ẹgbọ́n mi yọ ọlọ́lá ìdí sílẹ̀ ṣẹlẹ̀ mo ní stress mo fẹ́ gbọ́ tó ṣẹlẹ̀. ìrírí làgbà. bọ̀dá mi nǹkan tẹ́ ṣe ń dá o ẹ má bínú pé mo try láti correct yìí bọ́ nǹkan tẹ́ ṣe ah, ń dá wọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n mi kíkẹ́ ẹ̀yin náà wá kẹ́rù ẹ fẹ́ máa lọ ṣé ẹ̀wọ̀n ọ̀rọ̀ bọ̀dá mi ṣẹ̀ṣẹ̀ ń bá wọn gbé ni ẹ wá ń bínú lọ bẹ́ẹ̀ so tí n bá rìn sásìkò ẹ máa máa lọ nìyẹn o tiẹ̀ tí wá ká àwọn ọmọ wa lọ <laughs> ẹ jẹ́ kí mi sọ fún yín àwọn ọmọ tí wọ́n kì í sùn ta o wọ́n sùn ìtọ́rí adé ò sùn ta ṣètìgbẹ́ má ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹjọ́ tí mo bá ti ti ṣe ló yẹ kẹ́ ẹ wá ń fẹ́ máa kẹ́rù lọ látọ̀dún lọ́dún mélòó nígbà eh, bọ́n ṣe tó wá ń lọ gbọ́dọ̀ tí wọ́n máa lọ ṣé lọ gba lẹ́yìn àbẹ́ẹ̀kọ́ lọ lẹ́yìn. èmi ò tiẹ̀ kọ́ mọ̀ ọ́ lọ ọmọ wa kí ni náà tẹ́lẹ̀ owó ni náà ni mo ti kó lẹ̀ fún. Oh. kò síbi tẹ́ ẹ̀ ń lọ ṣẹ́ ní gbogbo yín báyìí inú ilé wa ìlànà à ẹ máa máa jẹ ẹ̀wù tó bá ti wá yára ẹyin lẹ́wọ̀n máa jẹ máa nípa máa sẹ́yìn fún yẹn nílé ìjẹun mo gbogbo yín máa wọ́n máa wọ́pọ̀ ni ẹ̀gbọ́n mi ẹ yá bẹ̀ wọ́n the only thing tẹ́lẹ̀ ṣe báyìí òun ni pé kẹ́ bẹ̀ wọ́n because eh, obìnrin lèmi náà mo understand feelings wọn so ẹ jọ ẹ bẹ̀ wọ́n ẹ bẹ̀ wọ́n dáadáa kẹ́ lọ ra gift má bínú <laughs> màmá bẹ ilé màmá bẹ ilé ìtókù tó bá dalẹ̀. Ah, sọ ẹ ṣáà ni ẹ máa ṣe máa ṣe láàrin ara yín. anyway ẹ ṣáà máa bínú ẹjọ́ tó lọ lóhùn ẹjọ́ ẹ̀gbọ́n mi ẹ ra gift fún wọn tó ti yẹ gift ńlá ni o ìpóyà mọ́tò ní kẹ́ ra fún wọn pé kọ́ má fi bínú ṣe ti gbọ́ ẹ̀yin ẹ̀ bá wà bínú. ẹ ṣe gan ni god bless ẹ ṣe ẹ má bínú wọ́n ṣe gbọ́ èmi náà jẹ́ yín gift ṣe ti gbọ́. Thank you, Auntie. Thank you. You're welcome, darling. You're welcome. Oh, be ó máa gbó lọ́wọ́ mi, ìyẹn máa wọ̀rí. Ẹ̀gbọ́n mi, ó gbà. Àdùkẹ́ òkè, èyí fún ju owó, kọ́rọ́bọ́tọ́ bí ọká. Mm-hmm. Adiola. Bọ́dá mi, Adiola. Adiola. Adiola. Àfi kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi. Tó bá jẹ́ pé ó lọ tó ìṣẹ́jú márùn-ún tó fi wọlé ni ó ti lọ tán mo ti di àpọ́n tí ò láya mọ́ nìyẹn àmọ́ check and balance ni mo ṣe. bùdá mi èdè sọ̀rọ̀ orí ìdùn rẹ̀ mi so nǹkan tó ṣẹlẹ̀ sí mi lẹ torí ẹ̀ wá wò pé kẹ́yìn náà ṣe nǹkan báyìí nínú ilé yín ah, kò dáa ẹ wo ìgbà tí wúmọ̀ ẹ̀ ti wà pẹ̀lú yín látọ̀dún yìí àwọn ọmọ bí àwọn ọmọ tó fàyè méjèèjì fún yín àwọn ọmọ alálùbáríkà ẹ wá lọ ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ pé mi ni èmi bá máa bínú ju báyìí lọ ẹ ẹ má bẹ̀ wọ́n in fact kẹ́ máa bọ́ wọ́n gan ni Ah, ẹ má ṣe irú ẹ̀ mọ́ ṣe ẹ jẹ́ kí n sọ fún fún lóòótọ́ ọmọ sọ pé ọkọ wọn lòdì ẹ jẹ́ kí n sọ fún fún ìyàwó gángan lòdì ṣe fẹ́ di single father ẹ wo ẹ fẹ́ sí oúnjẹ mi á fẹ́ bọ́ nígbà ọmọ ìtẹ̀kù ti dàgbà díẹ̀ náà. adiola hmm. ìrírí láyé hmm. gbogbo tó bá ti ṣẹlẹ̀ láyé ìyá ọmọ ló fi ń kọ́ ni sórí bí tọ̀dọ̀ tí ẹ ṣe ṣẹlẹ̀ yẹn ọmọ ló jẹ́ kí n ti fast hmm. ibi kí mi náà yá tètè ṣe check and balance. bọ̀dá mi ẹ tún ṣì ń tẹnumọ́ check and balance yín náà check and balance yín náà ló gbé yín tó dé yìí anyway kò sí ti wá kò tẹ̀ sí ìtúkùn ẹ̀yìn mọ́ ní tí mi ti bá wá ní ti èyí fẹ́ bá wá báyìí so ẹ̀gbọ́n mi tí mo bá sọ last time. ìrírí ohun tó dùn bá rí ohun tó dùn bá rí. Ee, bundan. Ṣùgbọ́n pé mọ́mí mi ò fọwọ́ sí ìgbéyàwó èmi àti ẹ láti bẹ̀rẹ̀. Eh, But I had it upon myself. Mo insist pé ìwọ ni mo fẹ́ fẹ́. Eh? Adéọlá. Mm-hmm. kí ni ẹ̀ṣẹ̀ mi tó fi wípé ìjìyà tó tó báyìí ló tọ́ sí mi. kí ló ń tẹ́ láti I don't understand. so ìwọ ni lady ti chief wa. oh oh oh oh are you surprised. You're surprised? Mm. Mm. Ah, <sighs> ah, ah. Adiola, yes. We tí find out, mo wá lọ ṣe DNA test láti confirm gbogbo worry. tí so èmi kàn ni mo ni ìyanu. Ah. Ah. Ah. 你把你哎呀，哎，Ali, I can explain it. Ah, down oh, detail. Yes, Rasta, I know. Adiola, I have always trusted you. I know. Ah, Adiola. Yes, darling. Darling. Ah. I'm so sorry. I, I can I can forgive you. But I can never forget. And that's too dangerous for you, Adiola. nù mo lè sọ ohun tó ṣẹlẹ̀ o à nípa mi lè ìbùkún fẹ́ gbà. ọ̀rẹ́ kí wàá ní decision lórí ọ̀rọ̀ yìí ah, decision ó máa ti make decision ara ẹ kí mi tó make any decision. Ah, kí n tó délé ó ti palẹ̀ gbogbo ẹrù ẹ̀ mọ́ ó ti kó kúrò ńlẹ̀. Hmm. obìnrin máa ń máa ń ṣe oríṣiríṣi nǹkan o kọ́lọ́run máa ṣọ́ wa láyé o torí obìnrin ló lọ́mọ ló mọ ẹni tó lọ́mọ. àbí. káì mo ti fẹ́ mi dúró hmm. ìwọ fún ara ẹ báwo ló ṣe mọ́. ṣe ṣe bí fóònù ẹ ló ní fọ́ tí mo fi wá wò pé kí n fún ní second form mi second form mi yẹn dẹ̀kẹ̀rẹ̀ ó máa ń save àwọn messages ó máa ń save oríṣiríṣi nǹkan fúnra ẹ̀ automatically even kò delete messages lórí ẹ̀ gan ó máa save sí àwọn ibìkan tó yẹ pé tí ọgbọ́n bá tu débẹ̀ dáadáa wà bá àwọn messages yẹn ń bẹ̀ bí mo ṣe gba fóònù mi padà lọ́wọ́ ìgbà tó ra fóònù mi nìyẹn o hmm. mo tiẹ̀ mọ nǹkan tí mo bá dórí fóònù yẹn mo ṣáà ń wára bàrà bàrà èbè èbè tí mo ṣe bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi nǹkan lórí fóònù yẹn bí mo ṣe mọ nìyẹn o. Ah. Hmm. àná ọ̀rẹ́ ìwọ ni mo ní bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí o hmm. torí pé o ní láti lọ sí ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Eh. èmi máa ti gbá kámú fọlọ́run tèmi máa ti gbá kámú hmm. ọlọ́run ṣàánú mi ni. ọlọ́run ṣàánú gbogbo wa. náà mi ẹ̀ pọ̀. ìrírí làá.